orúkọ mi ní ọkàn bíi ají kan lù kan pa ọ̀pá kan wò kan yìí apaniwẹ́rẹ́ báyìí ewé bómi lọ. ẹ bọ́ńkìrì. kì í ṣe bọ́ńkìrì o eléyìí lè jí tu wọn. ẹ òde ọkọ ní ìní bí ó ní. òbíbi ó kọ pa òbíjì ó kọ gan. àwọn ọmọ ajílọ́mọ́tò. mo dáràn gbèsè. Where is the money? Mo máa rò pé ọmọ tó mọ núrò ni mo bí ni. Mo èmi èmi ti ta mọ́tò bẹ́ẹ̀. O ṣe kí ni? Èmi ti ta mọ́tò jàre. Ó dà pé mo lóyún. Ṣé orí oyún tá ń gbé lọ yẹn? Bíbí ni fún mi. Mọ́mí, mo mọ ẹ máa ṣe oyún yẹn ni. ọkọ bí mà ti ń ṣe gángan ọkọ bí mà ti rìn wọ́n ọkọ mi fà ti ya wèrè. báwo ni báwo ni how are you o ṣe o ṣe <laughs> o ṣe o ọmọ ni ẹ o ọmọ ni ẹ o ọmọ gidi ni ẹ thank you <laughs> sorry má bínú torí ọmọ eléyìí sìn she's carrying property tí o kì í ṣe tiẹ̀ ẹ mo fẹ́ bá wí ní kọ́nà bẹ́ẹ̀ mi ìmọ̀ nǹkan tẹ̀ ń ṣe méjèèjì mi ìmọ̀ nǹkan tó ń gún ọ̀hún bí but I have 500k for you 500k for you.